èyí tí àwọn ṣe ń sọ wa àwọn òṣìṣẹ́ àgùnfàṣẹ́ ìṣàwòní tí wọ́n ń jẹ akẹ́kọ̀ọ́ jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńrọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nínú ìlọrin ní kwara state gbogbo ń tí bá ń wọlé sí nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kù àbúfàṣẹ́ sórí ago wọ̀nyí zero eight one zero three three. and another جزاكم الله خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعو قف ولن وضع أطريك أتي إقالون فو النبي ومحمد وأتي اللنفني التي بويت الدين يسر كروا ونقول السلام عليكم ورحمة الله وبركاته ní nǹkan bí ìjẹ́ ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn nípa ọ̀rọ̀ àlálélá àwọn náà ni yóò fà mí wọ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní èní so a sọ nípa àlá lílá nípa ànábì sallallahu alaihi wasallam so wípé ó rọrùn kéèyàn lálàá ànábì sallallahu alaihi wasallam àmọ́ àwọn nǹkan pẹ̀wọ̀ ní abẹ́ rẹ̀ tí èèyàn fi mọ̀ pé ah, ànábì ni mo lálà rẹ̀ láti ṣàlàyé yẹn ní ìjẹ́jọ́ tó látara eléyìí ni ọ̀rọ̀ míì tí wọ́n á jẹ jáde pé ah, àwọn kan bẹ tọ́mọ ní àwọn rí ànábì ní ojú fún ẹni pé fi tètè yá kọ́bọ̀ tí kìí sojú àlá tí dàbẹ̀ pé yẹn pàdé èèyàn ànábì wa bá wọn báyìí so eléyìí tá a bá ti sọ àyọ ti gbọ́ yé pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn ní sáwí àwọn ní súfí àwọn ń tọ̀rí kọ́ so àwọn ni wọ́n máa ń ṣe wọ́n máa ń sọrú àwọn ọ̀rọ̀ báyẹn sọ́dọ̀ wọn ni ìyẹn pọ̀ sí. ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó yẹ kí èèyàn ó lè sọ nípa rẹ̀ ni torí ijọ́ tí wọ́n bá ń sọ lójú yàn èèyàn lè dá sí i bákan náà nǹkan tí àwọn àfáà dá sí ni ṣe pé ọ̀rọ̀ tó gbóná gbirigbirigbirigbiri ni torí pé kí ni ọ̀rọ̀ yẹn ti ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ àkídà tó ti ní í ṣe ó ti fọwọ́ kan ayé al ó ti fọwọ́ kan hadith anabi sallallahu alayhi wa sallam so tó bá rí báyìí èèyàn gbọ́dọ̀ wò pé kí ni àwọn tí wọ́n sọ pé ó lè ṣẹlẹ̀ kí ni wọ́n gbára lé àwọn tó ní kò lè ṣẹlẹ̀ kí ni wọ́n gbára lé ṣe rí tí a bá ń sọ pé ọ̀rọ̀ àwọn àfà ọ wá ní méjì lérí ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yẹn méjì ni ọ̀rọ̀ àwọn àfà lérí rẹ̀ kí àwọn àfà oníṣúfì sọ báyìí àwọn àfà tí wọn kì í ṣe oníṣúfì wọn sọ báyìí sórí tó ṣe kókó fún ọ ni pé ẹ̀rí ẹ̀rí tó ń kálukú bá gbé lọ́wọ́ àti àlàyé tí ó di ẹ̀rí yẹn mú so òun náà ni ẹ̀sìn Islam ẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam kò jẹ́ ẹ̀rí tí a máa ń ní dogmatism fún ni ẹ̀rí Ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí al-Qur'an náà lè yẹn máa ń wò pé ẹ kò sí ní mo fẹ́ ṣe o àbí kí n ya jupájú ṣẹlẹ̀ náà gẹ́gẹ́ bí mo ti ń ṣàlàyé pé àrírí Ànábì sallallahu alaihi wasallam yá kọ̀bọ̀ kí wọ́n kàn rí Ànábì lójú fò nínú àwọn àfáà tí wọ́n tẹ̀rì sí ọ̀rọ̀ yìí ní àwọn oníṣúfí As-Sayuti Abdurrahman Jalaluddin As-Sayuti so ó wà nínú àwọn tí wọ́n tẹ̀sí ọ̀rọ̀ yìí ó ṣe tíra kan wọ́n pè ní Tanwirul Halq fi imkani ru'yati an-nabi sallallahu alayhi wa ipe ó rọrùn kí n rí ànábì ó rí àwọn màláíkà àwọn sufi dànkà o bákan náà wọ́n kẹta ó tó kọtíra kan pè ní alhawi lẹ́lfàtàwà lẹ́sàyọ́tì so ó tún sọ̀rọ̀ yẹn síbẹ̀ náà yóò rọrùn dáadáa rọrùn ṣẹ́rí mi bá mọ kó ti péjì kìíní yẹn àmọ́ pé mo fẹ́ kí àwa àtàǹjọ́ ọmọ kéwú náà ká ṣiṣẹ́ lérí ọ̀rọ̀ yìí nílẹ̀ náà nǹkan tó bá ti jẹ́ nǹkan tó lọ́ tó lọ́ tí kọ́lọ́kọ́lọ́ wà ń bẹ̀ ìyẹn máa ń sílẹ̀kùn rẹ́ fáwọn èèyàn yányá so òun ló fà ni mi fi ní kóòtù àwọn ibi tí àwọn eléyìí wà gangan so náà ibn hajar al-aisani àwọn náà kọtíra kan wọ́n pè ní al-fatawa al-hadithiyya so àwọn náà lọ síbi pé ìyẹn lè rí ànábi kó yọ síyàn fún wáyé ẹni pé tí ó yọ sí ọ tí ó appear síyàn physically lively subhanallah yaqaza tí ọkàn rí ànábi báyìí so bákan náà. Aṣ'arani Abdulwahab Aṣ'arani náà àfọ oníṣúfì náà ni àwọn náà kọtíra kan pè ní Tabaqat al-Kubra Tabaqat al-Kubra so àwọn náà sọ pé èèyàn lè rí ànábì yàtọ̀ púpọ̀ lálàfà lọ́kàn àpíà sí ọba yìí náà ni tó bẹ́ẹ̀ náà ni Ahmed Tijani tó dá tọ̀lẹ́kọ̀ Tijani Tijani yàkalẹ̀ ọkọ̀ tíra kan ó pè ní Jawahirul Ma'ani tó níbi tíra mi náà tó wọ́n pe tíra kan náà ní inú jàrú màá ní ọkùnrin ní rimahu hizbur rahim rimahu hizbur rahim ó ní bẹ lẹ́yìn wọ́n ti kún jawarul maani ni tó ọ̀rọ̀ yẹn ń bẹ ní ibẹ̀ náà tó ní ọ̀tọ̀ ti jẹ́ àwọn aṣáájú nínú àwọn oníṣùsí la la kàyí tí wọ́n torí gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí ọ̀rọ̀ ni lọ́la àfi ni èèyàn máa ń lò tí wọ́n bá fẹ́ ṣe ni. náà náà mutaakhirin náà tó wá tó jẹ́ àwọn tó jẹ́ àwọn tó ń ṣe wá àwọn tó jẹ́ àwọn tó jẹ́ àwọn tó wà àwọn recent àwọn tó jẹ́ àwọn contemporary scholar lásìkò yìí so wọ́n pẹ̀lú kan ní Khawjali ibn Abdurrahman fi kitabihi tó kọ tírà kan pẹ̀lú tabaqati ibn Dayfillah tabaqati ibn Dayfillah so òun náà sọ ọ̀rọ̀ yẹn síbẹ̀ Khawjali tó bẹ́ẹ̀ náà ni Alawi al so òun ti òun ti òun náà kọ tírà kan òun tiẹ̀ ní ọmọ mọ́kà gẹ́gẹ́ tiẹ̀ ní náà lòun lárúbáwá ni so ọmọ mọ́kà ni so ó sì ń gbé ní Saudi àmọ́ ó fún farapamọ́ náà kò yẹ gbogbo tí ń ṣe gbogbo tí ń sọ kò sí nǹkan tí ó lè ṣe níta gbangba so yóò fi mọ̀ pé nígbà míì ìyá máa wà nínú mọ́lẹ̀ láńlá tó yẹ pé inú kòkòrò sì máa gbé ní téèyàn tó àárín ìmọ́lẹ̀ láńlá sì ni wàhánà wà kí wọ́n wà ní mọ́kà tó jẹ́ pé sufi ni ọmọ polongo tí wọ́n kọ tíra kan pè ní zakhọ́khiru azakhọ́iru muhammadiya náà ló pè tó bẹ́ẹ̀ náà ni wọ́n pè nìkan ní ali ajafri so wọn náà sì wà ní ayé nísìn so àwọn afáà súnmọ́ máa ń hàn lè mọ̀ dára báyìí so gbogbo àìbẹ̀ ní kọ́lá ní sudan ọmọ bá ṣe mọ̀nàkọ́ṣe àbẹ́ẹ̀ ní ali jumwa tó jẹ́ mufti misra so wọn náà bẹ́ẹ̀ náà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn jáde kọ́dọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ó wà musajjal ẹni kí wọ́n wà tipped wà recorded kí ó ń sọ pé èèyàn lè rí ànábì lójú fò báyìí tí ó yọ síyàn so ní àwọn ọ̀rọ̀ tó tí wọ́n sọ lélẹ̀ yìí tẹ bá rí i pé kí ni nǹkan tí ẹ̀ ń gbára lé gbogbo ẹni tó bá rìn náà tí ò dáa ẹ̀rẹ̀ tó bá ń bi pé kí ló ń gbára lé òun ló ń mú nǹkan wá òun mú nǹkan wá ṣé nǹkan yẹn wá lọ bẹ́ẹ̀ náà wà ní ntí ẹ mọ̀ gbéyàwó délẹ̀ iná iṣẹ́ rí kíní kan bẹ ọlọ́run ṣàfàánú yàn tí wọ́n bá fẹ́ sẹ́kìn tó bá rí àyà Qur'an orí hadith anabi sallallahu alaihi wasallam wá gbọ́ yí pé sí yọ tí àwọn sọ̀rọ̀ ń gbọ́rọ̀ yìí ní àyà Qur'an yìí tó ń gbọ́ lọ́dọ̀ anabi ní hadith yìí tó ń gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ǹjẹ́ wọ́n ń gbọ́ yí bí mi ṣe ń gbọ́ yí lónìí tó bá ti di kí wọ́n gbọ́ yí bí wọ́n ṣe gbọ́ yí lónìí so n tán pè ní sàlàfíà nìyẹn pé àgbọ́yé rẹ kó ṣe déédéé àgbọ́yé àwọn sàhábà lórí àwọn nùsùsù yẹn ẹni tó bá dé báyẹn ẹnìyẹn ló ń rìn lànà àlò súnà hmm, ń rìn àwọn onísúnà nù ìlànà onírìn so hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n láwọn gbọ́n ní hadith kan bẹnu àṣàṣẹ́ muslim tí anabi sallallahu alayhi wa sallam ní kí mọ́rọ̀ ṣáà ni kẹ́ni tó bá rí mi fasayarani fil yaqdah àbíbọ̀rọ̀ á ní fìlìmọ̀nàm wọ́n tó bá lálàmì lójú oorun fàtàyàrá ní fìlì yakọ̀rọ̀ wà á rí mi náà ní ojú fò báyìí àbí áwùkà ánàmá yàrá ní fìlì yakọ̀rọ̀ tó bá rí mi lójú oorun is like bí ẹni pé ó rí mi lójú fò náà ni wọ́n ní lẹ́ ànà ṣẹ̀yọ̀tán láyẹ̀tà lọ́sàlàbí àbí ìwọ̀yà mi gbé ọpẹ́ láyẹ̀tà lọ́sàlù ṣẹ̀yọ̀tán òbí torí èṣù kò lè gbé àwọ̀ mi wọ̀ láéláé kò lè gbé àwọ̀ mi wọ̀ tó eléyìí àdéhùn táwọn ẹni yìí dì mọ́nu wípé yóò rí mi lójú fò àbí bí ẹni tó rí mi lójú fò wọn á ní ìgbà tó ti ní bí ẹni tó rí mi lójú fò òun á jẹ́ pé rọrùn kéèyàn orí ànábì lójú fò náà nu ah! so àwọn afáàní pé a sì gbọ́ àdéhùn lélẹ́yìí délé ní kàtẹ́ wá ní ọ̀dà o wípé o ò sí àdéhùn òun gbọ́ yé ní tí wọ́n gbọ́ yé òun ànábì tánàbì àwọn tùwábà tánàbì kọjú ọ̀rọ̀ sí níjó táwọn gbọ́ yé pé ànábì ó jáde wá báwọn báyìí àwọn ọmọ rí ànábì lẹ́yìn ìgbà tó ti sín tán tó sì àpíà táwọn àà àà so kò sí sọ́hábà tó gbọ́rọ̀ rẹ̀ so nítorí mo fi ka àwọn ẹni wọ̀nyí kẹfìlì mà wípé kò sí ìlànà kan tí ó jẹ́ ìlànà bútẹ̀mí ráwọn èèyàn kan àbí àgbóyé kan tó jẹ́ àgbóyé tó takọ àgbóyé Islam tó lálàáfíà ẹ̀rọ àwọn ọ̀kan tí wọ́n mọ ìlànà yẹn wọ́n máa rìn yí wọn kàn wọ́ so látàlẹ́ká ó látàstàìz látàstàgrif méjì kọ́ yọ lẹ́nu mọ́ ṣàjòjá ó látàstàwhish ọ̀kan náà tálàfù lórí bẹ́ẹ̀ náà Imam Awza'i ó ní látàstàwhish bi kasratil halikin ó ní máa kàyún pẹ̀lú pé ah àwọn tí wọ́n ń parẹ́ tí wọ́n ń ṣìnà tí wọ́n sí lójú ọ̀nà wọ́n pọ̀ gan-an mọ́jọ kó pọ̀ wọ́n látẹ̀sẹ́wò ìṣúwọ́jọ kó tó kọ́yún bọ́ bí kí láti sálẹ̀ kí tọ́rí kàlhàk àwọn táwọn ní ojú ọ̀nà dúdú wọ́n kéré tó bá kéré wọ́n jẹ́ kí yẹn kọ́yún bọ́ o fi àwọn náà wọ́n ń sọ ọ̀rọ̀ yìí nìṣẹ́ wọ́n sì rí kó dodo ni tí wọ́n ń sọ torí kò sí ẹni tó bá ti tẹ́ ìlànà alùsùn náà sí ọ tó pé kí ó díẹ̀ bá ń bẹ lára rẹ báyìí yóò hmm, torí ọ̀rọ̀ tí ó clear ni tó ẹwù nǹkan anábì sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá rí mi lójú oorun bí ẹni pé ó rí mi lójú ayé náà ni ìtumọ̀ rẹ̀ ni pé ṣètọ́nù ò lè parọ́ ṣẹ̀pá ṣàlàyé yìí òun jò ní ìhùn sàwọn bá ní ajẹ́pẹ́ àlè ránàbì lójú ayé nù so àwọn sàhábà tán á gbọ́rọ̀ yìí ǹjẹ́ wọ́n gbọ́ yé bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so ẹ bá ti ká wo àwọn àfáà tí wọ́n tako ọ̀rọ̀ yìí so tí wọ́n dìde sí ọ̀rọ̀ yìí pé áá

ẹni tó bá ṣe báyìí ẹni tó bá rí báyìí ẹni tó bá rí báyìí so ní kókó ka al-imam as-sakhawi wọn ni màá kọ́ mú ọ̀rọ̀ wọn wá imam as-sakhawi so ǹgbà tí wọ́n kọ́kọ́ mú ọ̀rọ̀ wá wọ́n ni lam yasil ilayna dhalika ala ahadin min as-sahaba wọ́n ni àwọn ọ̀gbọ́n eléyìí rí láyé àwọn ò rí kàrí kò dọ́dọ̀ àwọn rí ẹni yìí wọ́n ṣẹ̀mí ní nǹkan bí hundred century alimam Sakhawi wọ́n láwọn ọ̀gbọ́n orí ń tàwọn o ipe kẹ́nìkan wá ní lẹ́yìn ìgbà tánábì ikú tán sọ̀hábí kan wá rí ànábì ànábì wá yọ sí fètètè báyìí ànábì wá yọ sí ní fètètè pé àwọn ọmọ rírú ẹ̀ rí o àwọn ọ̀gbọ́n rí o bákan náà wala amman ba'dahum ní kọ́dà àwọn tí wọ́n tẹ̀lé wọn wọn gbọ́rú ẹ̀ rí àwọn ọ̀sọ́ rí jáde lẹ́nu rí láwọn tàbí ẹ̀rí ẹ máa wo ẹ̀rí tí wọ́n fẹ́ mú wọn wà kọ́dé ṣáàdà husnu Fatima ibnat Rasul sallallahu alaihi wasallam alayhi hina matat hatta matat wọ́n ní ìjọ tí ànábì kú Fatima ọmọ rẹ̀ tó kù radiyallahu anha nù rẹ̀ bàjẹ́ ìbànújẹ́ bá ní wọ́n ń ṣe ìbànújẹ́ yẹn ìbànújẹ́ yẹn ìbànújẹ́ yẹn so wà bẹ́yìn náà ha mú já wérò lọ́dọ̀rẹ́ ìnàbí sallallahu alaihi wasallam ilé ayé Fatima agbègbè ibi sísàrí ànábì wà náà ní ọlọ́wà ó ní wàlám tankul anha ru'yatu fil muddati allati ta'akhkharat anhu àwárí gbọ́rí tí ànábì wá jáde ó wá yọjú sí Fátímà pé Fátímà ọmọ mi áá wàláhì rí ọkàn yìí ó yẹ kó tó yàn gẹ́ nípa ọmọ kan tádẹ́bì fi sáyé ọmọ ìyẹn ó wá ń ba ẹnu jẹ́ pé bàbá àwọn ṣaláìsí ìmì rí bàbá mi mọ́ tí ẹ̀ bá mọ bí ànábì ṣe máa ń ṣe pẹ̀lú Fátímà radiyallahu anha ànábì ó sì ànábì ó ní ọmọ rẹ̀ tí bá ń bọ̀ tó bá yọ báyìí sí ànábì sallallahu alaihi wasallam ànábì ó sì dìde sí ànábì ọ̀rọ̀ lè pàdé rẹ̀ ní ìfẹ́ tó ní agbára tọmọ náà mọ̀ pé áá ah, ah, bàbá yìí nífẹ̀ẹ́ mi púpọ̀ jù bàbá yìí wá kú so wọ́n wá ní àwọn ìbànújẹ́ oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ànábì wa jáde wa kò wá sọ pé ńjọ́ kan ànábì wa jáde wa bá mi ṣe ń mọ̀ pé gbogbo wọn tó alánàbì jáde wa bọ̀ bí wọ́n bá wá tóbi ju Fátímà lọ lójú rẹ̀ jáde bota àwọn ẹ̀rí mi tó ń bẹ̀ tó tó mú wá jáde ẹ tún mọ wá wò ọ̀rọ̀ kan tó wá Abubakar Siddiq radiyallahu anhu àti Fatima gangan radiyallahu anha anábì fi ilẹ̀ kankalẹ̀ Fatima radiyallahu anha òun fọkàn sí pé ilẹ̀ yìí máa jogún rẹ̀ tòun ni ilẹ̀ bàbá àwọn bàbá Abubakar ni Abubakar Siddiq radiyallahu anha òun tó pé ha òun gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam àwọn a kì í jogún náà kì í jogún wa la naris wala so n ta ti ní àlèhùnmọ̀ lónìí so kí ní di kàràgbà torí Fatima radiyallahu anha ó dúró lórí tó ma. Ike a nke bàbá mi ni àwọn bá kìrìsì dìkọ̀ ó dúró lórí pé n gbọ́ náà lélẹ́yìí ṣe àtúnṣe wà àmọ́ ilẹ̀ yìí ká mọ́dọ̀lẹ́ ta ko nǹkan tí ànábì sọ nǹkan kó sí mẹ̀ntín ní stand yẹn kò tó pé ó Fatima pé náà yìí kó rọ́ọ̀lù òfin ọlọ́run ọba so ànábì wàá jáde nígbà wàá fẹ́ ló ń bẹ́ẹ̀ nu o bọ́dọ̀ yìí ti wá le tó Fatima bínú gan so ànábì wàá jáde wá ẹ wá èyí tó ẹ̀wọ̀n àwọn ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ ńláńlá tó ṣẹlẹ̀ tó pé ẹ̀ka anábí ọkàn rẹ̀ wá bá wọn báyìí ni tó lẹ́fì mọ̀ pé gbogbo ẹ̀yìn tẹ́lẹ̀ àwọn tó ní àwọn ará anábì lójú fòfòfò ọ̀rọ̀ yìí ó tako ìpínlẹ̀ ó tako ìpínlẹ̀ ó tako ìpínlẹ̀ ẹ̀rọ kí mo ló fọ́ gbá ọ̀rọ̀ àkéde alẹ́ kan ọ̀rọ̀ yẹn fẹ́ jọmọ́ bí àwọn onígbàgbọ́ àkúdà ayá hmm, àkúdà ó tako ìpínlẹ̀ إذا جاء أجلها لا يستأخرون ساعة ولا يستقدمون وطبعا بيباتي كو ثم إلى يوم القيامة تبعثون وديجو عند القيامة كيتو كتو بين كتو ديدي وديجو عند القيامة فهو هذا كان بين ديدي وان باين وان باين ها ها so بكنا الإمام ابن حجر عليه رحمة الله ابن حجر العسقلاني tọ́mọ̀ pè ní sọ́hìbìlẹ̀ ìyẹn ni pé fathul bari wọ́n ní wọ́n takò ẹnìkan tó ń pè ní ibnu jamhara ibnu jamra so ibnu jamra yẹn òun fi rinlẹ̀ ìkànnà ba'da sufiya ra'u nabiyya sallallahu alaihi wasallam yaqaba láwọn sufi kan bẹ̀tán rí ànábì ló jú báyìí lẹ́gbàtà ànábì kúta ànábì rìn wá báwọn báyìí wọ́n sì rí ibnu ajáre wa ní àwàhádá mushkil jiddan wọ́n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ tó lè lọ̀rọ̀ tó ń sọ yìí ó rújú yẹnyẹn wọ́n ní wàhálà ọ̀ homila ala zahirihi làkàna wùláyé sàhábàtù wọ́n tàbá ní tìǹbù ṣe sọ́hun wípé wọ́n rí ànábì àwọn sún fi rí ànábì àwọn náà ti di sàábẹ́nu wọ́n ti di sàábẹ́nu wàlà amkana baqa'u suhba ila tí tó fi jọ́ gbìndà kìyàmọ́ nù àmọ́ àwọn sàábẹ́ ànábì ẹwọ́ bí tí ibùn hajjar kan lè gbà tó ráfà aládìsì láwọn wọ́n ni wà yá àkìrò anna jama'an ra'au filmanam ثم لم يذكر واحدا منهم أنه رآه في يقظة ونعاري àwọn kan mọ́ sọ pé àwọn rí ànábì sọ̀rọ̀ sọ́lá mọ́ra ọ́wù fílmẹ̀nà àwọn jama kan wà tó pé ó ní àwọn rí ànábì lójú oorun bẹ́ẹ̀ ni ẹ̀rí pa sọ̀rọ̀ ń jò ní so wọ́n ní àmọ́ àwọn gbọ́ orí lẹ́nu àwọn ẹni yẹn ikú àwọn rí ànábì sọ̀rọ̀ lámìyàn tó kúrò wá ìdámínì wọn náà wọ̀rọ̀ áwù fìlì yàkàdọ̀ tó ń wá rí lójú rí báyìí bí kò wọ́n á gbọ́ orí wọ́n ní wà kọ́bárò sọ́ọ́dí kù láyà tẹ́lẹ̀ àwọn tó ti jẹ́ ní òdodo òun tó ti lọ òun náà wọ́n sọ̀rọ̀ àbàlẹ̀ wọ́n tàbí àwọn tàbí tàbí òun àwọn ìmọ̀ mọ́lẹ̀ kì mọ́ bá nípa gbọ́n yẹn so wọ́n ní kábàrò ọ̀gbọ́n ó ṣe dédé ara wọn ni bẹ́ẹ̀ sì ni àwọn ẹni òdodo nìyẹn làbárí wọn èyí ya pa ara wọn kò sẹ́ni tó wá ń rí nínú wọn rí tó lóun rí ànábì lójú fò sallallahu alayhi wa alihi wa sallam. so bákan náà al-imam Ismail as-San'ani hmm, ọ̀rọ̀ táwọn ti sọ lé gan o lórí ọ̀rọ̀ wọn àwọn ni wọ́n kọ subulu salam.

so ìtumọ̀ rẹ̀ ni pé ìsọkúsọ gbáà ọ̀rọ̀ tí ò bá mu rárá wọ́n ní wà ajabu min hadha al-qawl lónìí tó wá tẹ̀ wá yá nílẹ̀ jù nínú ni qawlu Sayuti wípé Imamu Sayuti wá sọ wáyé pé man min karamatil wali ń lára karama wali yìí an yara an ما قسم ما قسم من مذاهب من مذاهب من مواهب ومعارف النبي تو تو fún ní àwọn ìmọ̀ النبي tó gbọ́n ní nǹkan ah ah oni ọ̀rọ̀ gba ọ̀rọ̀ sọ kú sọ gba ti rani yi o so yóò ti asini le maju so eri ki mo to le ke pawo yan àwọn afa sọ ọ̀rọ̀ tó le o tó le dakun se ko ọ̀rọ̀ tó le le yi ipe tẹnìkan ni tebe le gbọ́ ru e lẹ́nu e to be le no ah àjọ pé tí ẹ bá lé ní ìwọ̀n ìṣèwèrè àjọ pé kò sí wèrè lórílẹ̀ ayé mọ́nà sómi pé ìròrí yẹn ìròrí tí ò tó jìnà sí ẹ̀sìn tẹfẹtẹfẹ tẹfẹtẹfẹ tẹfẹtẹfẹ ni. alimami Qurtubi Ahmad bin Umar àwọn ni wàá dàlẹ́ amúrò ní sẹ́rí ọ̀rọ̀ yìí ẹ̀ yóò dúró kò fasádù hù bí àwa ilẹ̀ ọ̀kúl wọ́n ní wàláhì àwọn àwọn làákàyè ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ làákàyè tí ò tiẹ̀ ní jìn èyí ó ti mọ̀ pọ̀rọ̀kọ̀rọ̀ gbáà ni láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ti gbọ́dọ̀ mọ̀ pé ah, irú ọ̀rọ̀ bú wo ni a ní tó bá ti ń sọ fún yẹn pé mo sì rà ànábì ànábì yọ sí mi ànábì yọ sí ọ àwọn kan lọ́gbọ̀n ló ṣe dáàmà ẹmọ ẹgbọ́ ẹmọ gbọ́ ó ní ó ní ẹmọ ọ̀rọ̀ yìí bí àwọn ilẹ̀ ọkùn pẹ̀lú bẹ̀rẹ̀ làákà ilẹ̀ yóò sì mọ̀ pé ah, ah wọ̀nyí ìlzàmù annahu yakhruju min qabri ní tẹ́ǹsọ́ nípa ànábì jáde wọ́n yẹ́ mú ṣíbílì àsùnwákà lẹ́mí ìrìn káàkiri lẹ́gbàá ló ti kú tán ọ̀yọ̀kọ́ ti bù násà ọ̀yọ̀kọ́ ti bù wù ń bá òyìn sọ̀rọ̀ àwọn èèyàn báwọn náà sọ̀rọ̀ ǹdẹ́ sọ ní ká ànábì okú nu tààrí ẹ̀kọ̀ọ̀kọ̀ sára rẹ̀ nu tààrí mọ́ ànábì òsínú tààrí mọ́ rẹ̀ ah, ah. àá wípé ìgbà tẹ́ bá nípa ànábì òsínú tààrí mọ́ ṣé ìyí òǹgẹ́só ti ẹ̀ bá làákà ìmúdẹ́lẹ́yìn náà ìgbà tí wọ́n kálukú bá tẹ́lẹ̀ ìlú òun rí ní tẹ́lẹ̀ ìlú òun rí ní bó ní wọ́n wà nù ẹ ẹ fánẹ́bí ẹ àti ánẹ́bí ò ní sinmi nínú sàárè ni. sọ ẹ tún mọ àwò tó bẹ náà afáàtọ̀ tó mú wá pé àtúntà pé ẹ bá ní ẹ̀rín rí lódodo ni. tó fánẹ́bí jáde wá káwọn ọjọ́ tí wàhálà náà ṣẹlẹ̀ tó ní agbára lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam. so àwọn wàhálà tó lé kò sí táyì má bì bí a tó bá di ní ọjọ́ mẹ́jọ so kí àmá tún lọ fi bá ọ̀rọ̀ yẹn lọ títí àwọn afáà sọ lórí ọ̀rọ̀ yẹn so níta fẹ́ sọ fúnra wa ni pé gbogbo ẹni tó bá ń sọ pé òun rà nẹ́bì lójú fò báyìí irọ́ nípa o àfikọ́ jẹ́ pé ó sì ti ya wèrè ẹni pàlì jẹ́ ló rọ́ọ̀lù nǹkan ń ṣe ẹ̀ tí ì mà ni so àfikọ́ jẹ́ pé ń sì ń pa irọ́ torí ọ̀rọ̀ yẹn kó kálukú náà gbé ìyàwó ẹ̀ẹ́dàkùn sánàbí wa jẹ́ àkúdà ni anábì òkè ń ṣàkúdà anábì òkè ń ṣàkúdà àwọn sọ̀hábà wọn ọ̀mà anábì lákúdà wọn ọ̀rọ̀ láwọn láwọn rírí tó wọ́n lọ́wọ́ tó wá dé irúfẹ́ wọn lọ́wọ́ ní sí wọn tó báyìí irú òpó ni wọ́n wá gbà tó wá ga tó báyìí lọ́dọ̀ ọlọ́run takú àwọn arí ànábì lójú fò báyìí yóò àmọ́ bá wọ̀ ọlọ́run kọ́ mọ́ ṣàmì wa níbi àwọn èrò orí orí àwọn sufi oríṣiríṣi tí wọ́n yàtọ̀ sí ní tí anábì sallallahu alaihi wasallam ń gbé wáyìí náà àwọn tí a bá fẹ́ pé zero eight one zero eight five zero one three seven one so kí a fi dáhùn question ẹyọ kan kí a lè rí gbé náà nìyẹn nígbà pé bí ẹnìkan náà ti wọlé báyẹn náà ẹ kò ní hello salaam aleykum. hello hello hello. Yeah. Assalamu alaikum. Wa alaikum assalam. Ah, Àgbà ẹgbẹ́ tó rí àyín lẹ́nu ẹni tó rí ànábì ń gbé ànábì ó gbọ́jú ajúwá. Ok, ọwakọ̀ Muhammadu Alábi Asasi, àbí? Ṣé wọ́n mọ̀ lọ́rìn? Àárín yìí lákùnlọ̀kẹ́ra. Ṣé kàyé kọ̀kẹ́? Ok. Uh. Eh, òun náà ni pé ẹ dákun ẹ mọ́ jẹ́ ká ṣàṣejù lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí a bá ń ṣe nípa Ànábì sallallahu alaihi wasallam náà mọ̀ pé kò ní tẹ́ wa lọ́rùn kí wọ́n ní bàbá ńlá rẹ̀ pé mo kan ní ọ́ kan ní àfa rẹ̀ yín àfa bàbá ńlá rẹ̀ òun ìrìn káàkiri ìrìn ìrìn káàkiri bí ìrìn jì bẹ́ káàkiri yóò rìn láti láti láti bí yóò àbí bàbá ńlá rẹ̀ wọ́n lọ́mọ sí àfààní wa. tó ẹ ẹ wà ní kùtù ọlá rẹ ti ṣe gírí náà pé láàpọ̀ lọ́nà. gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹni tó bá náà rí ẹ ti sọ náà tẹ́lẹ̀ àyíká kó jẹ́ pé wèrè ni hmm. nítorí pé kí ni tí èyí bá ṣe wèrè hmm mọ́mù ẹ̀mí kó tè mọ́mù sọ̀nà ẹni bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlọ́mọ aṣẹ́rẹ́ sọ̀rọ̀ fún àtàbà fẹ́ pè sí ẹ̀yìn ètò kápò sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine أفضلت من أن أقول سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله